so abala tí à ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni abala àwárí tẹ̀yìn olólùfẹ́ wa máa ń wọ̀nà fún ní gbogbo ìgbà mo dẹ̀ mọ̀ wípé hmm, ẹ máa wò ó pé kí la tún fẹ́ sọ nípa ẹ̀ nígbà tí mo sọ pé kọ́kùnrin má dìde gómìnà náà má sì dìde tó ọmọdé tó bá wà pẹ̀lú yín níbẹ̀ yẹn ẹjọ́ bá mi lé e wọnú yàrá ṣe ti lé e wọlé mo nígbàgbọ́ pé wọ́n ti wọlé tóun tá a fẹ́ wá sọ nísìnyí ó dá lórí àwọn èso kan tí ó wúlò fún èmi àti ẹ̀yin nílé láàrin ọkọ àti aya ṣùgbọ́n àwọn obìnrin ni wọ́n máa ṣe àwọn ìpèsè yìí kí ni àwọn ohun tí à ń sọ yìí àkọ́kọ́ níbẹ̀ òun náà ni àlùbọ́sà mo mọ̀ wípé gbogbo àni adojúlùmọ̀ àlùbọ́sà dáradára bẹ́ẹ̀ ni àlùbọ́sà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé èdè àyálò ni àwọn haúsá ló ń yá èdè yìí lò ṣùgbọ́n a sì ń yá lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni àlùbọ́sà ni ohun àkọ́kọ́ tí a máa lò ohun kejì tí a máa lò òun náà ni garlic ohun kẹta tí a fẹ́ lò òun ni lemon Ati ohun kẹrin tí a nílò òun náà ni omi tó ń lọ wọ́ọ́rọ́ ìwádìí fi yé wa wípé gbogbo àwọn èso àti àwọn nǹkan tí a mẹ́nu kàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ń ṣiṣẹ́ púpọ̀ púpọ̀ nínú àgọ́ ara obìnrin àti àgọ́ ara ọkùnrin nígbà tí a bá mú àlùbọ́sà yìí tí a bó èpo rẹ̀ tí a gé wẹ́lẹ́wẹ́lẹ́ tí a dà sínú blender tí a sì mú gálíìkì yìí bákan náà tí a mú bíi hóró mẹ́ta tí a bú èpo ara òun náà tí a dà á papọ̀ pẹ̀lú àlùbọ́sà yìí tí a wá mú lemon odidi ẹyọ kan tí a wá fún omi ẹ̀ sínú blender yìí ká wá rọra mú omi glass cup méjì péré tí a bá dà sí i a wá lè blend ẹ̀ fún bíi ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin nígbà tí a bá wá blend ẹ̀ tán tó ti kúná ta wá sieve omi ẹ̀ jáde juice yẹn la nílò o ìwádìí fi hàn wá wípé omi yìí tí a nílò yìí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó ń ṣe ní àgọ́ ara àwa obìnrin ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ iṣẹ́ tó ń ṣe ní àgọ́ ara obìnrin náà nígbà tó bá rí wípé bóyá ní ọ̀pọ̀ ìgbà tí ọkọ ẹ bá fi ọwọ́ kàn ẹ́ orí wípé ah ó máa ń dàbí ẹni pé ó máa ń sú ẹni tó bá ti di pé ó ti dé sáà yẹn tó yẹ pé ó ń so ẹ̀ tó bá rọra mu gàásì yìí láàárọ̀ àti ní àṣálẹ́ fún odidi ọjọ́ mẹ́ta ìwádìí fi yé wa wípé ara obìnrin á tún jí padà sípò tó bá jẹ́ ọkùnrin náà ni tó bá rọra mu gàásì yìí ní ẹ̀mẹ́ta lójúmọ́ bóyá láàárọ̀ lọ́sàn-án àti ní àṣálẹ́ tó bá mu gàásì yìí ó máa jẹ́ kí ara ọkùnrin kó tún jí pépé padà lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n ó máa ń ṣiṣẹ́ lára ọkùnrin dáadáa ju tara obìnrin lọ o rí i dájú wípé iye kìlómítà tó fẹ́ sá o ti gbáradì fún tó bá jẹ́ pé méjì lẹ́jọ́ mú papọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn kan ló mú ó sì ń da ṣùgbọ́n tó bá jẹ́ pé méjì lẹ mú papọ̀ ẹ rí i dájú pé ẹ tan ac tó dẹ̀ tutù dáadáa kẹ́ lè gbádùn ara yìí kójú báyìí lọ ní abala àwárí tí a ní fún yín lọ́sẹ̀ yìí tó máa tún fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run á tún mú èyí tó tún ṣe kìmí jù báyìí lọ fún yín tó bá wá wo àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́kan òjọ̀kan a rí i pé iṣẹ́ tí ìkọ̀ọ̀kan wọn ń ṣe ó tún yàtọ̀ lọ́lọ́kan òjọ̀kan lọ́sẹ̀ tó ń bọ̀ la ó ṣe eléyìí hàn wá fún ìbéèrè tàbí ìpolówó ọjà èyíkéyìí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀ta ẹ̀rin ẹ̀rin ẹ̀jọ àrún ẹ̀sán ẹ̀ta àrún o eight one three four four eight five nine three five fún ìbéèrè èyíkéyìí tàbí fún ìpolówó ọjà èyíkéyìí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó bá dẹ̀ wípé ẹ fẹ́ bá wa pàdé lórí Facebook àti Instagram ni ẹ máa bá wa ká lọ bí ètò yìí ṣe ń lọ ẹ rí lórí ẹ̀rọ àmóhùnmáwòrán Fẹ́yìkẹ́mi aya Ọ̀yálékè arẹwà tí ẹ mọ̀ bí ẹni mowó náà ni mo ní kò ní jù báyìí lọ lórí ètò lọ́sẹ̀ yìí ẹ jẹ́ kí a máa tipa báyìí dágbére fún ẹ̀yin aráalé àlejò mi ẹ bá mi dágbére fún àwọn aráalé. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín tẹ̀ ń wo ètò yìí ètò yìí ọlọ́run á túbọ̀ máa fi fún yín ṣe àdúpẹ́ lọ́wọ́ olóòtú ọlọ́run á máa fún yín ṣe àmì àṣẹ ìdùmarè ọlọ́run á máa tì yín lẹ́yìn ẹ ṣe gbogbo ilé àdúpẹ́ o. tó o kò ní jù báyìí lọ lórí ètò tòní